ti dé o àgbàdo wọlé wọn parọ́dà ẹni tó mọ̀nà bẹ́ẹ̀ ká tẹ̀lé o dẹ. ògbéni nígbà kẹrù ògbó nígbà apá ńlá tó wà lé ayé jà ọba lánàá ọba lónìí ọba títí láéláé àrí ìlú àlà ọlọ́run òdodo ọba tó jẹ́ kí wá sí ṣíṣe tó fún wa ní adé ní ìlú Ògùnmákin ọba tó ti wà lẹ́yìn ọba tó wò wípé ìran bàbá ńlá bàbá mi ló kọ́kọ́ di alága àkọ́kọ́ ṣùgbọ́n wọn pè mí pray mo lórí ìtẹ́ bí ẹ ṣe débí ohun tó wù yín lọ́kàn ọba tó ṣe tèmi á ṣe tì í náà nítorí wípé ẹ wá sí ìlú ìyá wà níbodè àwọn bàbá ní kí n sọ wípé adáyémàtà lórúkọ tó mi ń jẹ́ ẹ̀ òní tí ẹ̀ òní tẹ́ ọ àgbà lórúkọ tó mi ń jẹ́ ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dógó bó ṣe bá rí nìyẹn bó ṣe bá rí nìyẹn nígbà tó bá máa dúró tá bá máa wá àjọ máa celebrate ni o Jésù Olúwa wa.